ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم أشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه، أدعوكم آه ولغضا أترى يكيونا وأتي يكيري ثم أتواجه النبي محمد gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà gbogbo àwọn tàbí'ùn àtàwọn tàbí'ùn tàbí'ùn gbogbo gbogbo ẹni tí wọ́n ń sọ ìlànà ànábì sallallahu alaihi wa sallam tó bìí ọjọ́ gbé ń di àkèyàmà أبلغ kó fi ìkẹ́ sí àtọ́rọ̀ اللهم آمين قراء الوجيل في حقيدة السلف الصالح للشيخ عبد الحميد عبد الله بن عبد الحميد الحنبلي في أنبان كارلو aka oníjẹjọ àlàyé nípa gbólóhùn asálẹ̀ àbíká ní sàlẹ̀fíyà báwo ni ó ṣe jẹ́ nínú ẹ̀sìn wa kí ni àgbọ́yé rẹ̀ kí ni sọ sí agbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ mo náà ni wọ́n ń ṣàlàyé fún wa. yéèlì ibi tí a ti bẹ̀rẹ̀ ni pé wà ìmáàmù salafi salih wa rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam قال الله تعالى محمد رسول الله محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا ركعا سجدا يبتغون فضلا من الله والجوانا فيما هم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل آه شكري وإمام السلف الصالح إذن تنجى أشاجو أشاجو وأنجى سلف الصالح هذه شرائط سلف الصالح نيجي جو kíkẹ́ àwọn náà ni àwọn aṣíwájú dáadáa sọ́jọ́ láti rí àwọn sàhábà Ànábì sallallahu alaihi wasallam àti àwọn tí wọ́n ń tẹ̀lé wọn tó ń lè kàwé jùlọ bákan náà àtàwọn tí wọ́n tẹ̀lé wọn táwọn náà tó ń jẹ́ sábẹ́ ní sábẹ́ yìí. níbi láti wá rí pé ẹ̀gbọ́n máa nǹkan tá ń pè ní asọ́lá tó sọ́ọ̀rẹ̀ nǹkan tó ń kálukú wa náà a gbọ́dọ̀ kóra wa sínú rẹ̀ ni kí èmi náà fẹ́ wà níbẹ̀. torí ìwà nínú eléyìí nígbà yẹn náà wà níbẹ̀ pẹ̀lú ẹ̀sìn pẹ̀lú ìwà pẹ̀lú àdìsọ́tàn kò sí pé à ń gba fọ́ọ̀mù wọn ló fi di mẹ́mbà ẹni tí ń jẹ́ eléré àwọn ẹni yẹn ní àwọn tó ń jẹ́ sọ́lápù sọ́ọ̀lẹ̀ àwọn ẹni rí dáadáa wá Rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam annabi wa Muhammad sallallahu alayhi òun ni aṣáájú àwọn tí ń jẹ́ sọ́lápù sọ́ọ̀lẹ̀ àwọn ẹni rí ànábìlá sáájú kí ni ẹ̀rí tọ́bi pẹ̀lẹ́ ni pé wọ́n ní qala Allahu ta'ala ọlọ́run bá ní Muhammadun rasulullah wọ́n wá ní anabi Muhammad sallallahu alayhi wa sallam rasulullah òjíṣẹ́ ọlọ́run lànàbì jẹ́ ọlọ́wọ́ ni wàlàrí nàná àrùn àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ náà ànábì tó tó di ṣe ọlọ́run àtàwọn tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ àwọn olùdawọn tó ń bẹ pẹ̀lú rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ olúwa ní ìṣe tí wọ́n lẹ́ṣọ́ yìí wọ̀nyẹ àṣìdáú àìlẹ́lùkò fàárì àwọn ọmọ ilé máwọn tó bá ń jẹ́ kékeré yẹni pé tí ń gbogbo ẹ̀sìn ọlọ́run tí ń dúkokò máwọn mùsùlùmí ànábì àtàwọn sọ̀hábà rẹ̀ àwọn dàmà ilé gbogbo máwọn ni ipe ìṣesí ànábì nìyẹn rọ̀ṣàmá obìnrin ọ̀hún àmọ́láàrin ara wọn ah, wọ́n lànà ara wọn gan wọ́n máa ń kí ara wọn ni wọ́n máa ń ṣe dáadáa láàrin ara wọn ni nǹkan tí ó máa mú wọn rí rẹ̀ pọ̀ iná làwọn máa ń ṣe láàrin ara wọn. tó ìròyìn yìí ìròyìn ńláńlá ni tó jẹ́ pé gbogbo ọ̀gá náà ni ẹni tí bá ń jẹ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ máa wá báwo lẹ ṣe máa wà láàrin ara yín tẹ́ máa jẹ́ àlọ́ àánú fúnra yín. tí a bá ń sanu ara wa ọ̀nà táwọn ń gbà sanu ara wa pọ̀. àlèṣànú ara wa pẹ̀lú pé ìnira balabajá ní ká ṣàánú rẹ̀ bí a pẹ̀lú owó ni kúrò àgbà mi ò mọ́ ní bùkátà pé owó lánàá tó yẹ pé ẹ̀kan yọjú sí ẹ̀ta bá sọ̀rọ̀ ẹ̀bùn ní sọ ẹ̀ lánú rẹ̀ nígbà yóò di kí nǹkan tó ń ṣe òun láwọn tí wọ́n ń ṣàánú òun. títà bá wọn sọ pé ọgọ́rùn mùsùlùmí ẹni tó bá tún wá jẹ́ ẹni tí òun tó ń jẹ́ ṣà láàrin mùsùlùmí olóòlẹ tó bá tún jẹ́ tó gbọ́ súnà yìí ẹ̀ṣà lẹ́ni yẹn ẹ̀ṣà ni ọ̀rọ̀ yìí sọ tí ń ń dẹnu gbogbo ọgbẹ́nu sọ ẹni bá ń jẹ́ onísúnà tí ń tẹ̀lé ìlànà lẹ́bi sọ́mọ́ rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ṣà ló ń tọ̀ láàrin àwọn mùsùlùmí irú àwọn yẹn náà tá a bá ń sọ̀rọ̀ ìwàlá wọ̀lùbàrà wípé ká nífẹ̀ẹ́ yàn ìpìlẹ̀ ẹ̀sìn wa ni bákan náà ká sì kórìíra èèyàn ìpìlẹ̀ ẹ̀sìn wa ni kìí ṣe tí ẹ máa ń tọwọ́ bò tí ẹ máa ń fọwọ́ bẹ̀rù sọ ẹ̀ńbẹ̀rù àwọn èèyàn tó ṣe pé èyí ń kórìíra wọn yányá yányá ìkórìíra wọn ni pé tí ó fà ní pé ẹni yìí wọ́n ti ya tòtò rí báyìí ó ti ya ẹlẹ́bọ báyìí ó tún wá ya ẹni títí wọn ó yẹ ẹlẹ́bọ ó yẹ ẹlẹ́bọ ó yọ ẹlẹ́bọ wọn ya tòtò rí ó tún wá tó ń gbé lójú ìṣẹ̀wọ̀n ó lè àbí tó polongo rẹ̀ fáwọn èèyàn ẹni tó bá jẹ́ mùsùlùmí gbọdọ̀ kó ìrora ẹni yẹn tó àlùbárà náà ní oníkẹ́rẹ́ lójú ìgbọdọ̀ láìkí rẹ̀ kódà ẹni tí bá ń rí pé kò rí nǹkan báyẹn ṣe nínú ọkàn rẹ̀ ọlọ́wà ní ẹkí ìtúrú ẹni yẹn o kí ìtúrú ẹni yẹn bẹ́ẹ̀ náà ni àlùwàlẹ́ à kí ni ó nífẹ̀ẹ́ ẹni tó ṣe pé ó jẹ́ mùsùlùmí wọ̀láhùn àám ń bẹ tókè gbogbo ẹ̀sí jẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ pẹ̀lú rẹ̀ ọgbọ́dọ̀ láìsí rẹ̀ ìwé àtẹ́lẹ̀ yìí kí ló mùsùlùmí ni tòkí ni ọlọ́pàá kan tí wọ́n lọ rí pé á pẹ̀lẹ́ ìyá kó o tó wá nìyí ẹni tó bá tó wá jẹ́ mùsùlùmí tó ń jẹ́ olùṣẹ́ lọ́run èèyàn gbọ́dọ̀ fi wé mùsùlùmí tó ń jẹ́ olùtẹ̀láṣẹ ọlọ́run mùsùlùmí tó pé ń mutí ọ̀hún gbọ́dọ̀ fi wé mùsùlùmí tí kì í mutí nínú ìfẹ́ nínú ọkàn rẹ èyí tí ń fagbó ọ̀hún gbọ́dọ̀ fi wé yìí tí kì í fagbó rọ̀hánà tí ẹ gbọ́dọ̀ máa láàánú wa gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ àtàlẹ̀ àtàwọn sọ̀hábà tọ̀ yóò fi wo pé mo ní pé èèyàn jẹ́ mùsùlùmí lọ́dọ̀ rẹ̀ mùsùlùmí ni o àmọ́ o ò ní dá lóhùn lọ́wọ́ tálámà sí ọ ọ ní ìdí ńláńlá ó sì gbọ́dọ̀ ní ìdí pàtàkì tó fẹ́ mú jáde níbi nǹkan yẹn sórí pé ẹni yẹn nísìnyí tó yẹ kó fún ọ̀tọ̀ ni torí kó jẹ́ mùsùlùmí àmọ́ tó wá ń fún ọ̀tọ̀ ni nítorí nǹkan tí ń ṣe tó ó ti mọ̀ pé tí n bá ṣe kíní yìí fún un tí n bá dá sí má yóò ṣe ń jẹwà rẹ̀ àbí tí n bá dá sí má àwọn èèyàn mọ̀ pé ní àjẹ́ àjọ sí lójú ọ̀nà kan náà ni abúrúkú òun ṣe yìí àbájáwọn tó bá ilé ní pé ọ̀wọ́n tó ti tún ó ní rí kankan kàtẹ́nì yẹn lọ́rùn àbífẹ́ ẹnu ó sì máa pèsè sí pé òun ṣe ájúrò afọ náà ni àwọn afáfẹ́ máa ń ṣàlàyé pé hájírù kìí ṣe kìí ṣe tọ́wọ́ ní pé tó wù ní àbí ẹnìkan ti sọ pé bí lámúyá ti rí nìyí kódà bí máa ń parọ́ ma tó àwọn èèyàn ọlọ́wọ́ ma ìṣirò kẹtàlẹ̀ èèyàn ó ṣe é kí ni wọ́n bá wọn tó àwọn èèyàn ti ń sọ orí tí ìdílé àwọn èèyàn jẹ́nẹ́rálì rẹ̀ àwọn tó ń gbìyànjú fún náà ọlọ́wọ́ ma ìṣirò ṣẹ́ tẹ́lò ní òṣè pẹ̀lú ìkọkúkọ tẹ́wọ̀n lè ń gbà sí ọpọlọ tó ń pèsè lọ́pọlọ wọ́n láì mú ń gbọ́ ojú kan ní ìpè ọ̀ṣáàdà wà ìyàwó yìí mo ní àá ṣàkàwé ìwé tí ẹ kọ́ àwọn ọ̀dọ́ ní aburú tó wáyé wà láàyè ṣe tọ́lọ́ máa fẹ́ tó àtúnyì nǹkan kí ni lọ́kì tàbí mọ̀ nínú ọ̀ kí ni ọkàn máa tú lera wọn fún mi báyìí ni kí ni wọ́n máa tú lera wọn tó wọ́n ti à ah, ẹ̀sùn wọlé ní àti ni wọ́n lera wọn báwọn. pé é eh, kí bẹ́ẹ̀ ti báyé àwọn èèyàn jẹ́ kí wọ́n sọ fún yẹn pé tó bá ń lọ síbi kútùbà ẹni òun bí ẹni pé tọ̀pá tẹ ní ká máa gbọ́ ọ̀rọ̀ àwọn lágbájá mọ́ nísìnyí tọ́wọ́ ẹ pé a bá kan tí wọ́n ń kíjú mọ́ à níbẹ̀ tó jẹ́ pé àfáà yẹn náà ni àmóhùn náà náà ni àmóhùn náà ni ń kíjú mọ́ à yẹn tó ẹ ti ní ká máa gbọ́ lẹ́kṣọ̀ rẹ̀ má bó láti wá sí pẹ̀lú júmọ́ à ó ní à mo fi ọba tó dáre múra ó ní ọmọ kẹ̀mí tó kútùbà ti bá ń ṣe ó ní àdíkẹ́ fi nǹkan kẹmọ gbọ́rọ̀ ní kẹmọ gbọ́rọ̀ ní yàtọ̀ fi ẹ́pì tẹ́tí kẹmọ níbi kútùbà ẹwọ kútùbà fẹ́nu àẹwọ àwọn fatuwa ìfẹ́nu tàbí wọ́n sọ pé ẹwà ẹ̀ka ẹ̀ ọlọ́pọ̀ ṣàfàlọ́pọ̀ wa wọ́n láì bóyá ní padà fún débẹ̀ tí ìdàpọ̀ àwọn kìtìnà tí wọ́n já sáwọn ọmọ yẹn lé agbádá nù kìtìnà tó já sí wọn lágbádá nù tó àwọn ọmọ yẹn lẹ́rẹ́ fẹ́ sọ ọlọ́run ni àmọ́ nkí wọn náà ń ṣe bí ó bá ọmọ bó ṣe máa ń wádìí nǹkan ayé rẹ̀ tó wádìí ọ̀rọ̀ ayé rẹ̀ ó wádìí sukú ó wádìí kọ́ọ̀tù rẹ̀ ó jẹ́ pé gbọ̀ngbọ̀n gbogbo lọ́wọ́ ń tẹ̀lé yìí ń lọ ilé ẹ̀sìn rẹ̀ ó lè bèrè pé ọ̀sán ẹni tó sọ nípa tí wá tẹ̀ sọ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tọ́ bá tẹ́ oníyẹ́pìsì wàlá ẹ̀kẹ́ ẹjẹ́ kí n rí bẹ́ẹ̀ ibi ẹjẹ́ gbá kan tàǹtì ájì lòkútọ́ wá ń fẹ́ bá ti máa dé lọ kí ẹgbẹ́ mọ́ ti parí àwọn ọmọ yẹn jẹ́ dé náà yẹ kẹ́ mọ́ wọn pé kí ní ṣe léèdè ń wọ̀nà wọ̀nà wọ̀nà báyìí ìgbọ́ tó ti gbọ́ náà ní ìlú àwọn bí tí mo ti lọ òun ni pé ruhamaun bẹ́yìnà wallahi abadan ni ìjẹ́ aláàánú láàrin ara ẹni yẹn bẹ́ẹ̀ tó bá jọ ń súnà àánú tó ní ti gbọ́dọ̀ ọjọ́ tí ò lè súnà lọ ìfàǹgbà ló dé sọ kìí ṣe pé ẹwọn ọmọdé àwọn ọmọ ń ń tẹ́bí mi àmọ́ tó ń súnà ní òtítàn bákan náà ṣé mùsùlùmí ni ó ti tán ipò kejì tó nù bí ṣe relate pẹ̀lú rẹ abadan ọgbọ́dọ̀ relate pẹ̀lú ẹni tí kì í ṣe mùsùlùmí láéláé mùsùlùmí ti ń kírun àná lọ mọ sí àbí mùsùlùmí ti ń kírun ń ṣàtẹ́wó mùsùlùmí ti ń kírun lówó ọ̀pọ̀ ọ̀ gbọ́dọ̀ fi wé ìyí tí èé kírun nítorí ṣàtẹ́wó àná mùsùlùmí náà ni ó kọ mùsùlùmí náà lẹ́ẹ̀kan lára rẹ̀ so أم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون ابن تيمو تغلبي أو الصحابة أو السلف الصالح رحماهم بينهم أما الله نعرى وجاء ولو أفر سنوي وفتراهم ركعا وأجرهم كفلا سجدا ومتقفر فلا يبتغون فضلا من الله tuntun wọn fi ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ń wá ọlá látọ̀dọ̀ ọlọ́run wọ́n rẹ̀ tẹ̀ wá ná wọ́n wá ìyọ́nú ọlọ́run ọba bí máa ń fi ojú ìyẹ̀mù wàá ti máa rí ní ojú wọn ní ẹsẹ̀rì sùjúdì àpẹẹrẹ ìforíkalẹ̀ fún ọlọ́run ọba ذلك مثل أم في التوراة olúwa ní bí wọ́n ṣe rí gẹ̀gẹ́ lẹ́nìyàn nínú tàwọn yẹn ni pé àpèjúwe tí ọlọ́run bá ń fún wa nípa ànábì àtàwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n ṣe rí náà nìyẹn nínú tọ̀wọ́rọ́ ti Musa yẹn ni pé Musa àti àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn tó jẹ́ àwọn tó tẹ̀lé wọ́n lọ sẹ́nu ń fi ìǹjì lápèjúwe wọ́n ṣe rí nínú ìǹjì náà nìyẹn so ṣé kẹ́ eh, tí wọ́n kọ síra wọ́n ra mú àyà dúró níbẹ̀ wọn ìtọ́fẹ́ ló ń bẹ̀ náà ni pé àwọn tán ẹni tí ó ń jẹ́ olórí àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ òun náà ni ànábì sallallahu alaihi wa alihi wa sallam wọ́n ti pẹ̀lú ẹ̀rí pé muhammadun rasulullah wàlàbíínà máàbù ìtumọ̀ ẹ̀rí ń tán nídìí náà ni pé wàlàbíínà máàbù àwọn ènìyàn wọ́n tẹ̀lé ànábì ni wọ́n bẹ̀ pẹ̀lú ànábì ni olórí wọn ṣe pẹ̀lú àwọn ẹmẹ̀wà rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé òun gẹ́gẹ́ ní olórí wọn lọ hmm, òun lè gbàmọ́ ní olórí wọn ní tí ìtẹ́bá ti sọ́wọ́ àwọn àwọn òbí gbọ́dọ̀ pé olórí ìjọ wa nù tàbí wọn ni ó dé pẹ̀lú àwọn ìyókù rẹ̀ ó ti mọ̀ pé òun náà ni ẹnitẹ́ni ẹ̀ ń pè ní fóun lórí wọn nù náà tó ànẹ́bìtọ̀ mọ́ àlẹ́ òṣèlú òun ni ẹ̀tún jẹ́ olórí àwọn sọ̀rọ̀fù asalih, lórí àwọn sọ̀hábà gẹ́gẹ́ ni ẹni àkọ́kọ́ níbẹ̀ ẹgbẹ́ wọn ń sọ ìlànà wọn ẹnìyẹn ń sọ ìlànà àwọn sọ̀rọ̀fù sọ̀rẹ̀ ìlànà yẹn gẹ́gẹ́ làwọn ń pè ní àtẹ̀lẹ̀fíyà àtẹ̀lẹ̀fíyà ìlànà yẹn ní ń jẹ́ bẹ́ẹ̀ tòótọ́ bá ti ń tọ́ á ní sọ̀rọ̀fì ni sọ̀rọ̀fì lẹ́nu yẹn orúkọ tí ò maka fi pera rẹ ní pípé òfin fọra rẹ mọ́lé ọmọ ti fi fẹ́ kíríà ní ń jẹ́ gbàmí ẹlòmí ò lè pe ẹlòmí ní asẹ́rí mọ́tò kó fi fi fẹ́ kíríà fi fi wọlé pé mi ni mo dáa jù mi ni mo má torí máa ń ni ẹ̀ ń sheikh abdulrahman gbádùn àná máa ń sọ̀rọ̀ yẹn mo ń gbádùn ọ̀rọ̀ yẹn mo kọ́ gbọ́dọ̀ lọ. wọ́n ní sórí sórí tó bá lọ fẹ́ tako èmi ó lè tako èmi o èmi gẹ́gẹ́ fúnra mi pásínálì ó lè tako mi ó lè rí tí ò dá lára tèmi pé ah pẹ̀lú irú bí ẹni yìí ṣe yìí kò dáa. àmọ́ mọ́ni àjì tèmi sàlàfíà yìí ó lè tako kankan bẹ̀rẹ̀ o orí nǹkan tó dúró lórí alkitab wa sunna وفهم سلف الأمة nítorí dúró lé lórí nù kìí ṣe tèmi so wọ́n شيخ عبد abdulhamid بن عبد الله الأثري وأني وقد قرن الله تعالى بين طاعته وطاعته وطاعة رسوله صلى الله عليه وسلم فقال تعالى الله وضع أتي kó ìtẹ̀lé àṣẹ rẹ̀ papọ̀ ó wá kó papọ̀ mọ́ ìtẹ̀lé àṣẹ òjíṣẹ́ rẹ̀ ìyẹn ni pé ìrìnlẹ̀ tí ìjẹ́ ẹni tí ń tẹ̀lé àṣẹ ọlọ́run àbíkọ́ jẹ́ ẹni tí ń tẹ̀lé àṣẹ òjíṣẹ́ ìyẹn ni pé wọ́n fẹ́ jẹ́ ká rí i pé gbogbo ẹni tó bá lóun fẹ́ tẹ̀lé ọlọ́run ó lè rí ẹ̀sìn ọlọ́run ọba ṣe àfi kó jẹ́ pé òun tẹ̀lé òjíṣẹ́ sallallahu alaihi wasallam òun tẹ̀lé ànábì eléyìí inú ayé Qur'an ló wà inú suratu an-nisa ayé sinai olúwa ní wa man yuti'i llaha wa rasul olúwa ní ẹni tó bá ń tẹ̀lé òjíṣẹ́ ọ̀tẹ̀lé ọlọ́run ọ̀tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ẹ̀ríkà ànábì sallallahu alaihi olúwa nípa òlẹ ìkà gbogbo àwọn tó bá tẹ̀lé àwọn tọ́tẹ̀lé ọlọ́run tọ́tẹ̀lé ànábì yìí máa àlẹ́bí iná àná wọn wọ àyẹ̀yẹ wọ́n máa bẹ pẹ̀lú àwọn tọ́lọ́ wọn bá kẹ́ tó ṣe ìkẹ́ fún wọn mìnìnàbí yìí nínú àwọn ànábì ọlọ́run ènìyàn wà pẹ̀lú àwọn ànábì ọlọ́run wọ́n ṣe àwọn tí wọ́n jẹ́ ẹni òdodo ẹnìyàn wà pẹ̀lú wọn wọ́n ṣùhàdá ẹnìyàn wà pẹ̀lú àwọn tó kú ṣẹ̀yìn wọ́n sọ̀rọ̀ ṣìn ẹnìyàn wà pẹ̀lú àwọn ẹni rí olúwa ní wà hasuna òlẹ́ ikọ́ rọ̀fíìkọ̀ àwọn tó dá kéèyàn máa bá jòkó ra ìdí kéèyàn máa bá wọn tẹ̀lé pé lè àwọn tí máa ń bá kẹgbẹ́ tí máa ń bá rìn náà làwọn ẹni wọ̀nyí yìí yẹn ni pé àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ẹni òdodo àwọn tó kúkú ṣẹ̀hìd èyí ó láǹfààní èyí ó tàbí ọlọ́run èyí ti kò kúkú ṣẹ̀hìd ọlọ́run ó ti kò ìlàpapọ̀ máwọn ènìyàn jọ́gbìn dàkìyàmọ̀ látara kékeré èèyàn tẹ̀lé ànábi sọ̀rọ̀ wọn àwọn ẹ̀sọ́lá lọ́la tí wọ́n sọ fáwọn ẹ̀fẹ́ àti kí mùsùlùmí kó jó ní súnà ẹ mùsùlùmí ó jó ní súnà kò sí bí wọ́n ṣe fẹ́ tọ̀ ọ́ tí wọ́n ní tó ń ṣe sún náà kọ́ wá ní à èmi ń tẹ̀lé ọlọ́run dé èmi mi sún náà ìṣe sún náà ó kó méjì sínú bá ti clear sí ọlọ́run sànú yàn náà ìṣe sún náà ni pé ọmọ pé bóòlù àníbi ṣe ní àṣẹ ni pé wà ìyìn ní ṣe ń ti ní àti jẹ́rí nǹkan àkọ́kọ́ òun ní máa ń dùn ṣe ní ọgbẹ́ ti tó nà lẹ́rì àmọ́ a máa ṣòro láti pàǹtí àlẹ́lì òtítì ọ̀la ìfẹ́ bá wo àwùjọ àìgbogbo àwọn táwọn bá sọ pé dídí àlẹ́ ń ṣe ohun tí ó kù fún ọlọ́ni pé àti pàǹtí àlẹ́lì òtítì náà ni níjọ́ nà lẹ́rì káràkárì tán rí níjọ́ jimá sádàbí wa kó jọ tọ́wọ́n pariwo hẹ́lá hẹ́lá hẹ́lá hẹ́lá hẹ́lá hẹ́lá hẹ́lá hẹ́lá so àwọn tẹ bá wọ ẹgbẹ́ tilẹ̀ fẹ́ ṣe wọ́n làwọn fẹ́ sàdíkìrì yes àlẹ́bí yẹn sàdíkìrì tí mi ò léyìn bóòlù àlẹ́bí ti wá sí nígbà wá tó ṣe òun ṣé kí ni ẹja wọn kò mẹ́ẹ̀ ẹ kò mẹ́ẹ̀ àti kò mẹ́ẹ̀ máa wá lè ìmọ̀ ń dùn sọ pé à ń tẹ̀lé lànà nàbí àmọ́ kèé dùn sọ kèé dùn ṣe pé ṣe ń jáwọ́ níbi ìlànà tábìlì òbí wáyé ṣe ń jáwọ́ ní gbogbo nǹkan ní o ẹ máa wo kí ẹ bá ní ẹ̀ṣẹ̀ súnà ní ẹ̀ṣẹ̀ súnà ẹ wá ń ṣe kí ni ẹ̀ṣẹ̀ mọ́lúdì ẹ̀ṣẹ̀ àkó mi mọ́lúdì wàhálà dé ṣe rí ìjìnà sí fídíà àdáadáalẹ̀ nínú ẹ̀sìn ṣètọ́nà ojú omi ẹ̀bá ìdẹ̀ torí ẹ̀sìn lẹ́ẹ̀mọ̀ pé nínú afáfí máa ń lágbára lórí ọ̀rọ̀ bídíà gan ike bídíà à bídíà kódà nílọrin gan àwọn ọmọ ìtàwọn kan ní pé bídíà ní bídíà kí ni ṣètọ́ọ̀nì olùkọ́lọ́kọ́ gbọ́lá nẹ́bí ga ó bá nẹ́bí lágbà wà síra wọ́n rẹ bídíà ṣètọ́ọ̀nì kalẹ̀ ṣètọ́ọ̀nì ni wọ́n ń dún bẹ̀ ẹ̀sìn lẹ́ẹ̀mọ̀ pé alẹ́mọ̀ gbọ́lẹ̀ mi ọ̀sán rẹ̀ ìbẹ̀rù ọlọ́run ẹ̀sìn takùlà náà tún bí i ìbẹ̀rù ọlọ́run gan ni kí torí ìlànà tí ó padà délé bọ́ ni ṣé máa ń ṣe ó máa pe ẹlòmíì tí kì í sọ ọlọ́run ó máa pè é bí ẹgbọ́n kan lọ́wọ́ ọba rẹ ni àtàlà àtúntà nàbí ọ̀gbọ́n ìjọba àtúntà àmọ́lì sánàbí ọ̀gbọ́n láyé lọ́wọ́dé dára lẹ́nu ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ àbájọ ọba ìjọba yàtọ̀ ẹ̀yà ìgbóhùn àti ìtàkàlẹ̀ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba báyìí ìjọba ìjọba báyìí ìjọba ìjọba báyìí wọ́n ti múra kẹ́kẹ́kẹ́ náà tó bá ń ṣe sọ àti pátá náà bí òkú ọ̀la ẹ̀sọ́ fún ọ pé ṣé ọbẹ̀ tẹ̀sí ọlọ́run bẹ́ẹ̀ ni tí ó ní bẹ́ẹ̀ ni ọbẹ̀ tẹ̀ súnà nẹ́bì kò ní sọ pé yìí ṣe kò ní sọ pé òṣè ọbẹ̀ tẹ̀ súnà ọya pátá náà bí òṣè ìṣòro nù. tó ẹ wá wo àdéhùn ńláńlá tọ́lọ́ wọn bá ń fún ẹni tí bá ń ṣe súnà nẹ́bì yìí wọ́n ní wàá máa ń yọ tó ti ṣe kí ni wàràtúrà tó ẹjẹ́ sọ kí ní kẹ́kọ̀ọ́ wa bàbá àwọn ìpè àbòsí fún àwọn àbòsí fẹ́ ti ọlọ́run o pàtàkì jùlọ àwọn tí wọ́n ń dáwọn ń dá àwọn àfà tó ń pè àwọn èèyàn tí ẹ sin ọlọ́run wo ẹgbà tó dá kàdìrí àkàlẹ̀ ìgbà tó dá tìjà ní àkàlẹ̀ wọ́n wá ti pílé tí wọ́n tu àwọn àkàrù kan wá kí bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyí ẹwà wo ẹwà rí yálà yàtọ̀ à ìtẹ̀lé àmúdàdánù ẹwà rí pé láàrín ẹwà rí ìtẹ̀lé àtúkọ̀ ìdìdánù ẹwà rí pé láàrín ìlọ́wà ṣé ẹni ilẹ̀ tẹ̀lé tó báyìí ẹ lè gbọ́ kàdìrí àkómọ ṣe sọ̀látù Tìjàní àdébí sáàbù rẹ̀ pé ẹ̀yẹ kàdìrí ọya instead sọ̀látù sáàbù ní ẹmọ́ kàá ẹ̀yin Tìjàní anáyá ẹ̀mọ̀kà sọ̀láti sáríkì níbi jáwàrá sí kàmálì ó lẹ́ ti dẹ́ kálápàtà ni àmọ́ láti já ní ẹ̀yìn òyìn òní kò lè fún ọ láti kálápà rẹ̀ àmọ́ àti kálápà lẹ́bí sọ̀gbọ́n rẹ̀ sọ́lẹ̀ òní òní ó là ó ní òní wọn là tó á pàdé ètí kájọ wọn ìwọ báyìí náà lọ wàláì fún kálukú ọmọ sẹ́yìn káwọn sẹ́yìn a ní ẹ ànẹ́bì gangan tọ́lọ̀ wọn sí wa ẹni ìran o àmọ́ ṣe ń dẹ́kun dẹ́kun lè tẹ̀lé ráìtì níbi tó wà bẹ́ẹ̀ bá ń dẹrù tí mo sọ yìí wò ní àá ní ọya lónìí ọya àwọn kàdíríyà sọ̀látù jáwọ́ láti kàmọ́ ìlànàkà láti tẹ̀ta wí lónìí káwọn fìdárí àní sọ̀látù sábìkì náà àwọn òbíṣẹ́ tí àwọn òbíṣẹ́ sáwí lónìí ó tẹ̀lé jáwọ́ láti kàmọ́ ní káwọn òbí

ó ṣe ní ìtẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam faqala azza wa jalla ọlọ́run bá tọ́lọ́ àríga sọ báyìí pé man yuti'ir rasula faqad ata Allah àlọ́mọ̀ ní ẹni tó bá ti ń tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ẹni yẹn tẹ̀lé ọlọ́run ẹni tó bá ti ń ṣe súnà ó ti ṣe ìsìláàmù ó ti ṣe ìsìláàmù tó bá ti ń ṣe súnà ó ti ṣe ìsìláàmù ẹ̀tọ́ wa gbórí padà tó ló ń ṣe má fama arsalnaka alayhim habira a ní ọmọ ṣọ́ wọn kí o má sọ wọn kò jíṣẹ́ fún wọn tiẹ̀ ni tó eléyìí náà tó jẹ́ ẹ̀kọ́ lánlá fún ẹni tí ń ti fún náà kò ní ìdíkọ́ ọmọ lọ òun ti wà sí kọmọlọ lè kojú bọ́ wọn káàkiri kọmọ tán wọn lọ́wọ́ tán lẹ́sẹ̀ kí sọ tó wá ti ṣàlàyé bí ó ṣàlàyé fi wọ́n kalẹ̀ àlàyé ni àlàyé má bu wọn má bu wọn má sàbòsí fún wọn má pààrọ̀ tó òsè mọ́ wọn torí kí wọn má arsalnaka alayhi hafiza ẹbí ẹ bá ń ṣọ́ lọ́wọ́ tẹ́lọ́tẹ́ ìyẹn lè parọ́ mọ́ ọ̀hún sọ lọ́wọ́ ọ̀hún sọ lẹ́sẹ̀ wọ́n ti àti àti wọ́n ti wá kiri ó lè padà máa parọ́ mọ́ wọn ni ìwé wọn kọ́ sọ́wọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ tiẹ̀ dìdìlébà mẹ́sẹ̀jì yókùlẹ̀ kí ni ọlọ́wọ́ bá ó ti jí ẹ tiẹ̀ nù. bákan náà wàmọ́ arsalnaka alayhim hafiza ò lè máa jẹ wọ́n pa wọ́n jẹ wọ́n pa àrùn ọkọ̀ wọn mú wọn ní tipa ìdẹ̀dán bí àtúmọ̀tò fún ọ ò tí ì mọ̀ lónà kí ló dé mọ̀tò fún ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ kò nídìí ó sọ fún tíkalẹ̀ ìgbà mi ò lè sọ fún yàn bẹ́ẹ̀ mẹ́wàá láì méje ìgbà ìrí kò sí ní gbọ́ndùn lọ. olùwájẹ́ ń gbà mí ìwọ́ kan ti pèpíà ó ti pèpíà lẹ̀ kalẹ̀ ni ẹnìkan lé wọn kàn dé níjọ́ míì lọ́wọ́ kan ra sọ fún un lọ́kàn táàpù ẹ̀ mọ́ ti ẹ̀yìn ṣe ẹni yẹn ah, wọn sọ ń dùn ní ìfún mi bá. náà yẹn tó bá fẹ́ sọ fún yẹn wọ́n fẹ́ fi wá àti fún yẹn wọ́n fẹ́ kọ́ rẹ́ ti gbé yẹn ṣojú ọ̀dà ọ̀la ìpè wọ́n dúró kí lọ́rùn pé dandan àríwá àwọn ọmọ ọjà wọn gbọ́ láyé ètò láti ọmọ láà kí ọ̀dà ti mọ́ fún kí ọ̀dà ti mọ́ fún. bóyá kó ṣe ń sọ òun bẹ́ẹ̀ ṣé kò fèmí náà sọ̀rọ̀ òun wọ́n ṣe rí ọ̀rọ̀ ọlọ́run nígbà míì wọ́n ní amọ̀dà ẹgbẹ́ bí rédíò rédíò tí yẹn ń túnu station rẹ̀ tó ń túnu station rẹ̀ tí ò bá sì débi tí o sípò ẹ̀gbàgbé wọn kò ní mú àbí kó dé ọ̀kan kan bí táwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ tẹ̀ sí lọ́dọ̀ wọn àbí kó dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni wáàsí tí ò wá ti débi sí ọlọ́run bá fẹ́ ní pé yóò dúró sínú ọkàn yẹn yóò wọ bẹ̀ lọ yóò mọ̀ gbọ́n yóò mọ̀ gbọ́n yóò mọ̀ gbọ́n o sì ní mọ̀ pé kí ń gbọ́ ìjọ tó wọn bá ní kó wá ra jí débi kí ní ẹ̀ báyìí ó yọkọ̀ dúró mi rẹ̀ pé ah kí wọ́n á ronú tó sẹ́yìn ń sọ yìí o títí títí bẹ̀rù ti lọ ṣe nìkan ó lè wọ́n àjẹ́ ti ẹni ọ̀bọ̀ àmọ́ ládàá tí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ kalẹ̀ ọ̀hún ó ti wà fún ọ níbẹ̀ náà wọ́n sọ́ra pé ẹlòmí yóò ṣe kìtì náà lórí kankan dáwà pépé nìkan kò ní dáa ní onígbé kò ní ládàá lé tó bá wá lọ tán lọ́lẹ́tọ̀ ọmọdé pé ah nǹkan fàkínní pé kò sí ń jó ní o ìdí sọ́njó ní ire o náà ni àti kó jẹ́ pé ẹni tó bá fẹ́ ṣe dá àwà àti kó ń gẹ́gẹ́ fúnra rẹ̀ kó gba tírénì kó rí tírénì kó ráwọn apá tí wọ́n tó ń kọ́ gẹ́gẹ́ pé bí dáwà ṣe rí ni bọ́ọ̀dọ̀ dáwà ṣe rí ni àìṣe bẹ́ẹ̀ ni ó ba ayé jẹ́ wàlá ìrìnàjò ni ó da ayé rú ni ó da ìsìn ọlọ́run ọba rú ẹni yóò padà wá bíléèmù ara rẹ̀ nígbẹ̀yìn yóò padà bíléèmù ara rẹ̀ pé ta ló ń rẹ́ mi ta ló bí ọ̀hún dáwà ṣe gan-an dàpọ̀ ẹwú lọ́rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yìí kó di etí kí o di etí àwọn ọ̀dọ́ dépò pé alẹ́ ni ń bí pé a ní kèrè láàyè àyọ̀wà sí pé àní mo fẹ́ lọ sí jimá àwọn tẹ wájú àwọn bọ́ àti wọn mọ́ iná ni ń kí jimá bó láti ó ní kẹ́yìn rẹ̀ kó níbi kútùbà tí bá ń ṣe ni ọkọ̀ fẹ́ lọ mẹ́rin olójú ó a ah, ẹ̀yẹ́ lè kíjúmọ̀ lẹ́yìn ẹ̀ta àti òde bí ọ̀rọ̀ jímọ̀ ẹni ní ǹǹ jímọ̀ kan sọ àdé kútúbà mo fẹ́ gbọ́ kútúbà ah, kẹ́mi kó mi ti bá ń ṣe. ó sì ní eh, eh, ah, àbàdá àwọn ohun àti tàbílù fún ọlẹ́rin ẹwọ́n bọ́ ń jà àwọn ọmọ yìí wà láì ti gbà kó ní onídìí àlọ́ náà ẹ̀sùn ní ẹ̀sùn ti tààzírù fún wọn ni kílẹ̀ ń dààmú àwọn èyí fún ẹ ẹ̀rọ fi láká ìwọ ṣeré àwọn èèyàn gbàdà gbọ́n ọ̀la ẹ̀wọ̀n mọ̀ gbọ́n jẹ́ jẹ́jẹ́ ni o ẹ̀fọ́ àwọn kan ti gbọ́n mọ́ ní lọ́wọ́ ní ìtura yìí ẹ̀ àmì ló gbọ́n wọ́n gbọ́n bí ìdùnnú ìlà tí wọ́n náà gbọ́n lẹ́nìkan lọ́wọ́ náà ni àbí ẹ̀hẹ́ شيخني وأخبر الله تبارك وتعالى الله وضع وفوانيوني أن عدم طاعة الرسول كثير أوقات يتبعها النبي صلى الله عليه وسلم محبط إيه من باشجني ومبطل لجميع الأعمال يبقى هو شيء جني كان في بالون تدعي وأني كنت نقول سنة كان يتبعه ṣẹlẹ̀ ní orí tẹ̀sìn kí ni àwọn ṣe wọn ọmọ ti fi dá iṣẹ́ rẹ̀ ó sì máa bàjẹ́ ni omídìí ó ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà yóò nira rẹ̀ lánira rẹ̀ lánira rẹ̀ yóò pariwo pariwo pariwo pariwo ládàá kò sí fún lọ́dọ̀ ọlọ́run náà wọ́n kan nínú suratu Muhammad aya 33 قلنا يا أيها الذين آمنوا أتيعوا الله وأتيعوا الرسول ولا تبتلوا أعمالكم قل يا أيها الذين آمنوا يا المقفين بقول والله ورسول كليج من القرآن يمكن يستيسون كي يطلع النبي كليج ما كي يطلع يعني سنتين سنة ننجبه ما تمتيو في يتمرنون wọn lágbájá ń tẹ̀lé ẹni yìí tó rẹ̀ ní pé ń ṣe kí ni inú ń tẹ̀lé kọ́là ní ká mọ̀ sọ pé ń tẹ̀lé lẹ́yìn ìyẹn ni pé ń tẹ̀lé náà nù kọ́ padà tó bá ti padà tó lọ bòlú tiẹ̀ kò tẹ̀lé mọ́ tó ní lọ tiẹ̀ òun náà lọ tiẹ̀ ni. tó ọlọ́run bá ní ẹ tẹ̀lé ànábì ẹ tẹ̀lé ànábì wà á tí òun wà á tí òun ẹ tẹ̀lé ọlọ́run wà á tí òun rọ̀ ولا تبتلوا أعمالكم ẹmọ́ bá wọn ṣe yí jẹ́ o bọ́lọ̀ ṣe ń pa ọ́ láṣẹ pé ẹtẹ̀lẹ́ ọlọ́run ẹtẹ̀lẹ́ òjíṣẹ́ yẹn ni pé ìtumọ̀ rẹ̀ nípa ọlá tó ti lo àmọ́ rẹ̀ pẹ̀lú bá ṣe ń jẹ́ ẹni pé tẹ̀lé wọ́n sọ fún wọn nínú àwọn bàbá mọ́tí wọ́n ń kí nìyẹn bàbá yín irú mọ́sálásí kọ́ àwọn bàbá mọ́ ìlú bá àwọn bàbá wa wọ́n lórí mọ́sálásí o àwọn bàbá wa ò ní máikrófóònù o tó ọyọ kójú rẹ̀ ńlá dédé lẹ́yìn náà o wọ́n bá fẹ́ ló débẹ̀ o bẹ́ẹ̀ ni gbogbo àlámọ̀ rí ẹ̀sìn kí ọmọ ní ẹ̀jẹ̀ rí ẹ̀rí ẹ̀rí wọn mọ́ ọ̀rọ̀ pa lọ́ba ti nígbà àgbàlagbà ṣe kalẹ̀ nígbà àgbàlagbà wọ́n wá kọ́ àwọn tíra tuntun kan dé nìsín àwọn òrá òrí kọ́ọ̀sì tuntun tó ń kó dé nínú kọ́ọ̀sì léèwé òrá wọn yóò bú ní wọn kọ́ àwọn sáyẹ̀nsì burúkú kan kó dé sáyẹ̀nsì burúkú èyí ò sáyẹ̀nsì ọlọ àwọn tí ń jẹ́ sí ọlọ́run tó jẹ́ láti nu alukọ̀rán láti nu hadith anẹ́sì ọ̀gbọ́n tó lẹ̀ yí òye òye lọ lọ́dọ̀ rẹ̀ torí pé kí ni ṣe rí àwọn tíra tí ọ wà láyé tí tí ń fi ń bẹ tipẹ́tipẹ́ tẹ́lẹ̀ náà ẹ̀yin lẹ̀ rí àyùkẹ́ sọ fáwọn aláàárí gbogbo àwọn tíra tá ń ka ní ìsìn tí ń bẹ tipẹ́tipẹ́ ààrí nílùú yìí ni ààrí ni.

ṣé ìlọrin gẹ́gẹ́ dé ń gbà wọn lọ́rin èdè bọ́ọ̀lù fi ajá kílà tuntun ẹ̀dàpọ̀ ẹ̀jẹ̀ mọ́ ti ká tan àwọn èèyàn jẹ́ mọ́ bá ọ̀la ẹ̀mọ́ ti ká tan àwọn èèyàn jẹ́ mọ́ ẹ̀mọ́ ti ká tan àwọn èèyàn jẹ́ mọ́ bá. òun ni pé ọlọ́run yẹn tẹ̀lé ìlànà mi wọnà hánà wọn ọlọ́run tó pọ̀ fún wa subhanahu amma khalafati amrihi sallallahu alaihi wasallam ọlọ́run ní ẹ gbọ́dọ̀ yapa ànábì rárá ẹ gbọ́dọ̀ ṣe nǹkan tá ànábì ọba ṣe ẹnu àyà Qur'an ẹnu suratul eh, eh, Nisa àyà fifty four àyà fifty four eh, fourteen ọlọ́run bá ní wa man ya'si Allaha wa rasulahu olùwàdí tó bá ń ṣe ọlọ́run tó ń ṣe òjíṣẹ́ rẹ̀ wa yata'adda hududah tẹ́niyẹ́ ti kọjá àlà ọlọ́run tọ́wọ́ ní ọmọ ṣe ń sáyà fún kó na ṣe níbi lọ́dẹ̀ ń ṣe pé àwọn òṣè ń tiwa àwọn òṣè ẹ kọ́lá tẹ bá ní ànábì ọ̀fẹ́ àwọn òfẹ́ hey kọ́lá ní yòlè kílò ó na ẹni ẹ fẹ́ wọ náà nìyẹn kọ́ọ̀lì dàn fi àtẹnìyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ó ti ọ̀pẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ni wọ́n láwọ́ àdáàbùn mọ̀hìn ènìyàn jẹ́yà ìyà tí ó yẹ pẹ̀rẹ̀ rẹ̀ ẹni tí ó bá ti súnmọ̀ ìyà náà ni ó jẹ wàlá àyàkọ̀rọ̀ àrùn lè fẹ́rí wọn náà lọ́lẹ́ wọn sí náà níbi ń dákọ̀ tó látún ní sá àyàkọ̀ tí ẹni tí ó bá ti ṣe sún náà yóò jìyà kó láti bá ń gbádùn yóò ìyà ní ń jẹ ìjọ tó bá kún níbi bídí àwọn ọkùnrin àtọ́wò ń jìyà rẹ̀ onímọ̀ nígbà míì ó ní òkú gbẹ wọ́n pé à ń jẹun tó tí ẹ bá kún níbi tó bá kún níbi rẹ̀ tó máa ń fi áá láìlà ilẹ̀ wà lábẹ́ àti bẹ́ndì súnà so náà ní iṣẹ́ rí ẹni tó bá ti fojú rí nǹkan báyìí òótọ́ tó òótọ́ òsì wò wàlá àwọn ọmọ pé àlàáfíà ń bẹ́ndì súnà tó súnà bá fẹ́ ṣe ìyàwó àlàáfíà ni tó súnà bá fẹ́ kó àlàáfíà ni àti tó bá fún ẹ̀ tó bá ti tọ́ fẹ́ ní ẹ̀ ládé wọ́n fẹ́ tẹ̀sẹ̀ ní ayé rẹ̀ àlàáfíà ni wọ́n fẹ́ kó nira bá rẹ̀ náà ni so ọ̀nà àlàáfíà náà ni súnà súnà bí ẹni kan mú rí ẹ oní súnà tókì àwọn ọmọ oníkiri ń jẹ́ súnà tókì ó ní à tí wọ́n ní pé àlàáfíà ni àyíbẹ̀rẹ̀ kan ni <laughs> ó ní àlàáfíà ni súnà àbí tó súnà ló ti pé ní ìṣẹ́ rẹ̀ súnà wà láyé àlàáfíà púpọ̀ jù ní gbogbo nǹkan ló fi jẹ́ àlàáfíà fún yàn tẹ̀lé lànà lẹ́bi ìlànà tàlẹ́bi lànà sọ fẹ́ bóòlù ẹ̀dínlẹ́ pé lànà ìlànà ọ̀dà lẹ́bẹ̀ tẹ̀lé tẹ́ bá láàbí àmẹ́ kò sí kò sí lànà tọ̀ ìnira dáa náà lẹ́gbàá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ń wá ìṣọ́ra tọba kọ́ lànà tàlẹ́bi àlàáfíà ló fi máa bẹ lórí ìṣọ́ ọlọ́run wàláhì ọkàn ló ti balẹ̀ tó bá lò ní tẹ̀lé lánàá nẹ́bí ọ̀hún wá ṣọ́ra ó jẹ ìyà ó tún di kékeré kí ni ìyàtọ̀ jẹ ni pé wọ́n là ọ́ ní bíléèdì wọ́n lọ bíléèdì wọ́n lè lọ lẹ́sẹ̀ wọ́n lè lọ lágbárí wọ́n lè lọ bíléèdì rẹ̀ tí wọ́n ẹ̀jọ́ wọn ní sùkùsùkù lára rẹ̀ wọ́n fẹ́ fi para rẹ̀ fẹ́ kó tó fi gbọ́n kí ni kó tó fáyé pọ́n ayé tó yóò pọ̀ òun fẹ́ tí kó para rẹ̀ náà tó lẹ́yìn náà yóò tó wá fi nǹkan rá kí ní wọ́n wà tá ó lè ní ó lè ní ẹ̀ wàlá ìyá ń bẹ́ẹ̀ bídí àbá ó lè jẹ́ pé ọta tó ń jẹ́ atare àti ẹ̀tùbọ́n la ìlà ẹ̀tùbọ́n tó wà fi ra lérí ẹ̀rọ mẹ́jẹ́ àtàjọ́ sí ní wọ́n fi wọ́n àfi ra wọ́n fi wọ́n àgbò ó kò papọ̀ wọ́n àfi ra agbájú ọmọ wa gbóná gbogbo gbogbo ọrùn gbogbo ẹ̀ náà so bí wọ́n ṣe bí gbogbo yóò tún fún lówó ẹni yóò tún fún tẹ́lù ìdíjí yẹn ti aláàgbé àyà tó wá mẹ́fọ́ ẹwọ bí súnà ti rọrùn ní ìgbà wọn fẹ́ wáṣọ ọlọ́wọ́ bá ọkàn jíra rọ àrùn ìgbìkẹ́ mẹ́tẹ̀ wá ìtàwọn tó ń ṣọ́nà mọ́kànlá أعوذ بك من شر ما خلق أعوذ بك من شر ما شر ما خلق بسم الله الذي لا يضر مع اسمه شيء وهو العليم متعة كرسي أيوة كان كل هذا فرق أيوة كان أنا متعة كل الناس متعة وفي تن ما بتقبلوا بانوا لاني mọ̀flẹ́njọ́ kò sí bẹ́rẹ̀ kò sí nǹkan kan wọ́n ẹlòmí ó kókò kúkú jẹ́ àmọ́ tó ti wọ́n ayé ayé ayé ayé ti yé ti ní kò ní ohun gẹ́gẹ́ ló ti jẹ ìjẹkújẹ ẹ̀dọ́ rẹ̀ ti wá bàjẹ́ kú ti bàjẹ́ wọ́n àwọn ní ah, ayé ayé ayé ah, ayé wọ́n ṣe ayé àkámọ́ra so púpọ̀ àwọn nǹkan yìí wà lọ́ ayé kí ló fẹ́rẹ̀ ìlú kí ló fi máa rí ẹwà tí ń bẹ́ẹ̀ lè tó náà lẹ́nu sọ̀rọ̀ ọ̀rẹ́ pẹ̀lú aláì náà lè fi sọ. ṣòwò náà ya múra kò sí àti súnà lẹ́bì kò sí àti súnà lẹ́bì tẹ bá rú bẹ̀rẹ̀ náà wọ́n ń jìyà kò sí súnà lẹ́bì wọ́n ń jìyà. wọn ló wọ́n ti wàhálà wọ́n ti jẹ̀nàjẹ̀nà wọ́n ti bùtínà tó ojóbìnrin à wọ́n lọ tẹ́lẹ̀ kọ́ wà lé kọ́kọ́ lọ lè ṣe kí ni kó lọ ṣe wá fún ọmọ tó jẹ wá ni fún ọmọ tó jẹ wá ni ẹ ọkùnrin obìnrin wà kọ́rún náà tí wọ́n ń fi kùn wà nílé ọkùnrin kó jáde bọ́ta àwọn ilẹ̀ yìí ẹ wà rí ọkùnrin tí wọ́n jí láàárọ̀ ẹwà wẹ̀ lónìí tí wọ́n jókòó ìyàwó ní àkọrí tọ́jà wọ́n lè ṣe wá tọ́tàrí lọ mẹ́ndé tọ́tàrí lọ jọba tọ́tàrí lọ pátá ọkùnrin wa dé ní òun jòkó lé ìyàwó ó jòkó lé bèbè bí òsì kalẹ̀ ọkùnrin ìyà ọlọ́ni ẹ̀yin obìnrin wa kọ́ lọ sí ìwòye òkè kan ẹ jòkó tó lè yín ni kí ọkùnrin ó ti wàhálà lọ kó dé kọ́ wá báyìí ni jòkó wá báyìí kò síbi tí ìrẹsì lè lúwẹ̀ wà yẹn àbí ń di kí ni ń di súnà ni súnà ni súnà ni ẹlòmí àwọ̀ rẹ̀ dá òun ti sáà ní obìnrin òun ti sáà ní àwọ̀ ẹlò wà ẹlẹ́ à ẹgbẹ́ àwọn ti tutù ẹlẹ́ àtọ́ ọ̀nà bá wá ń dààmú gbèjì ayé rẹ̀ ọlọ́mọ torí mi náà ń dààmú gbèjì ayé rẹ̀ ní oyún o tọ́lọ̀ wò kó ìṣòro bá àmúnà fẹ́ ọfẹ́ ìtọ́kùnrin tí òun náà fẹ́ ṣe ọwọ́ ayé mọ́ yà àwọn olóògbé ọ̀gbẹ́ni lọ́dọ̀ àwọn ni Ah. ẹnu ní ń dámọ́ rẹ̀ kẹ́lẹ̀ àmọ́ ti alájàpá kẹ́lẹ̀ tó kó fìtínà bára rẹ̀ náà kẹ́lẹ̀ àmọ́ ti alájàpá ẹ̀wọ̀n tí lọ́lọ́ wájú àti nínú ìbẹ̀rẹ̀ alẹ̀ ní òkè ní ọ̀rá òkè ọmọ sáfà ọ̀nà fún yàn náà ibi tí mo ti lọ òun náà ni pé túnmọ̀ lẹ́yìn sọ̀rọ̀ bí wọn máa ń ṣe èèyàn jí àláyé tó tó jẹ ọ̀pọ̀lọpọ̀ mi ìdúrájọ mílíọ̀n ìyáma. wà á máa lọ wá o tàbá tó ta àlà ṣíkà fún wọn bí abdulhamid al-afdari wọn lọ wọn pa wọn láṣẹ aláàbùdàmá àmọ́ra náà lè ṣe sallallahu alaihi wasallam kí bẹ tán agbọ́dọ̀ máa tẹ̀lé ntàlẹ́ ìbá sọ fún wa ونترك ما نهانا عنه. تعرف أنا ما قال عز وجل اللهم صل على قال الله وما آتاكم الرسول كنت شباب موافقين فخذوه ẹgbà mú dáadáa o ẹwùnkan nítorí bá kókó súnà lẹ́bí ni ẹ̀dí máa wọ́n máa náà hàn kò àná lọ́nà ìgbà ni ẹ máa ṣe fẹ́ntàwù ẹjọ́ kò mẹ́ẹ̀ tó bá ti ṣe ń ṣe kò dùgbẹ́ ká lè bá sọ pé mọ́sìn kan báyìí ndọ́ba ti dúró kúta nàbì ló tẹ̀lé yìí tí wọn náà lè fúrufú rẹ̀ lọ́dọ̀ ànábì jáwọ́ náà nínú ẹ̀sìn ọlọ́run jáwọ́ kó ń bẹ̀ jáwọ́ kó ń bẹ̀ bá ti ń challenge ẹni bá ti ń challenge àwọn èèyàn lẹ́sìn tá ń challenge oríṣiríṣi tẹ́lẹ̀ tí challenge ń wá lọ́tún lọ́sì lọ́tún lọ́sì tó ẹni tó bá jẹ́ lẹ́sìn ọlọ́run tó bá di kílódé tó ń ṣe yìí náà ń challenge olélẹ́rí wàláhì ọkàn rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ kọ́lá báyìí máa ń fi ọlọ́kàn balẹ̀ wàyí àfẹ́kà náà sú wà àfẹ́kà ẹ̀kọ́ lè ní balẹ̀ pé é eh, <laughs> ẹ̀dàkùnrin sọ yìí yìí o ibi ká máa dà wọn lóhùn à ẹ̀dí ká rẹ̀ ní náà kílẹ̀ rí ọlọ́wọ́ ni wọ́n ti fún wa ọlọ́ni ẹbẹ̀rù fẹ́rẹ̀ kí o tó lè jáwọ́ kò níbi tánẹ́bí ni pé ọmọ ṣe ìbẹ̀rù ọlọ́run ńláńlá ni ó fi ṣe tó tó bá ń bẹ̀rù àwọn èèyàn ìtàwọn èèyàn ń ṣe òun lọ́fẹ̀ẹ́ máa ṣe ọ̀làyín sàbáta akthara man fil ardi yudilluka an sabilillah tó láwọn tó pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ ọ̀hún tẹ́jọ́ ń kí wọ́n tó bá láwọn ọlọ́run bá lọ wọ́n sọ ọ́nà òní àti kó bẹ̀rù ọlọ́run ọlọ́run ní bẹ̀rù kí ní bẹ̀rù ẹ̀yìn ọ̀rẹ́ rẹ̀ yìí ọ̀rẹ́ tí wọ́n ti pálapàla kí o ṣe súnà lẹ́sọ̀ sọ́dọ̀ kí ìrora pẹ́ tì kí ọ pẹ́ tì torí yóò kó jìyà ọlọ́run yóò kó ọtí náà ọlọ́run iná wọn àṣẹ̀dídò ẹ̀kọ́ ló wá ní ìmì ọlọ́run ìyá nílé o ọba tó dá nǹkan náà ló sọ pé ó léwu níbi àyẹ o yízi o ẹnìkan olórí sáàbì rẹ o tó kọ́nà mọ́ṣá ṣe àná rẹ̀ fún wa tó ẹ̀dá fún wa tó ń rọra wa ẹ̀rọra wa tó ń tọ́ lọ́rùn ẹ̀bẹ̀ ẹni tó bẹ̀rẹ̀ tó ń tọ́ lọ́rùn ẹjá ti ojú kọmíṣọ̀ kankan o ṣẹ́rí àfáàtí bá ń sọ pé ẹ̀ẹ́fẹ́ kíní kan ẹ̀mọ́ta wọn lóhùn kíní kan ẹ̀ẹ́fà ẹ̀kíyèsí yọ́padà tọrọ bára tó bá dìbẹ̀ yín wà sí rẹ̀ ni bá di lọ òní wọ̀ yọ tọrọ bára ni náà ló fẹ́ bọ́ da bọ́ ẹjọ́ mọ̀lúdì yọ tọrọ bára ni bọ́ ti yàwó ládùúgbò yọ tọrọ bára ni yín tí ń bí ń sọ pé kẹ́ ẹ̀mọ́ta ó sún náà lóhùn ó sún náà ò ní ìdí kankan ju pé tẹ fún kálukú sórí rẹ̀ kálukú tó kọ́lọ̀ kọ́ ṣàtúnbẹ̀ fún wa kó sànù wa torí ká ní àlàáfíà tọmọtọmọ ayapaya gbogbo mọ̀lẹ́bí wa gbogbo àwọn tí wọ́n ń da nǹkan orí náà wọ́n jẹ́ àwọn tí wọ́n ń ṣe dédé ọlọ́mọba wa darí ẹ̀mí wọn kú mẹ́ẹ̀ ọ̀rọ̀ fi súnmọ̀ lẹ́bí ìyá wọn náà táwọn náà bá gbó súnmọ̀ lẹ́bí yìí kó tó dùn sí ní bá kó tó dùn sí ní. tó kọ́lọ̀ mọ́ṣáṣá ló fún wa wọ́n lọ́wọ́ àyà. إخواني السلام عليكم ورحمة الله وبركاته أكرمكم الله الشفيع إمامة المصدر وإن كان حافظا للقرآن إني جاءت في أن تجر كان في إمام قطب لكم يضع فقها قرآني تقوم لمن قد أبوش المسلم أنت كوك سكوتو لمن في إقبال طبعا أنت إقبال عشوري أبي سكوتو ọkọjá fúnfún ẹ̀ṣẹ̀ tó ẹni tí ó ń ṣe báwọn ẹni yẹn ṣe lọ́rùn rẹ̀ kì í ṣe pé ó jẹ́ rí tó àmọ́ níbi tó wá ṣe pé àwọn méjì náà jọ ń wá ìmáàmù yẹn wá rẹ́ nìkan òun jẹ́ tó ṣe pé kì í ṣe irú nǹkan báwọn rẹ̀ kí ń kọjá so èyí ó pìlìfà ẹni tí jòkòtò rẹ̀ kọjá púpọ̀ ẹ̀ṣẹ̀ wọn ó ní kó òun tún jù lọ níwọ̀n bá nípa ìtẹ̀lé tó náà lẹ́bi sọ̀rọ̀ rẹ̀ sọ́nà mi so àmọ́ àwọn méjèèjì náà ni àlékírun lẹ́yìn wọn o so ọ̀rọ̀ ṣòkòtò wọ́n kọjá púpọ̀ ẹ̀ṣẹ̀ yìí òní ká mọ́ kírun lẹ́yìn yàn ó ẹni yẹn ń ṣe lọ́run so àwọn kìí ṣe pé والله أعلم فمثلا اليسر آه، اليسر النساء الأذان والإقامة جزاكم الله خيرا توني دي أذان كتير أبي قال شيء هو أنه آه، أفيد في فوق الأذان في فوق هنا تو إقامة تبقى لباي شيء اسم كتير وبرومبه تبقى لباي شيء نعم اسم كتير وبرومبه Allahu a'lam àmọ́ kó ṣe yẹn dáa. lọ́dọ̀ ní ọ̀sọ́láwà alẹ́gbọ́n tí lọ sọ́dọ̀ kíkù kò dáa nípa ipò ìjàmọ́rin àwọn kan tí ó dá mi síkìrì ìjàmọ́rin ni pé àlẹ́dí ò fọwọ́ sí bákan náà ọ̀tàkù ayà Al-Qur'an ọlọ́wọ́ bá ní wọ́n tún lọ bákà fi náà تضرعا وخفية ودون الجهل من القول بالغدو والعصال ولا تكن من الغافلين تعالى ذكر جماعي تقو شاري أليري ونسمى قوم تقو كنك كم في راشد الله وفاء أنا في وفاء على ذلك تقو كتباني ومالي تو تقوى تو عن فنو قولة أنا ولا شاري ọdẹ tó ra ẹni tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ wọn fẹ́ máa tọ́ di ìwọ̀n kọ́rùn àyẹ́rẹ́ tí ó rí múnù ní ọ̀pọ̀lọpọ̀ ṣàánú rẹ̀. jẹ́ńlẹ̀ iná wáyà fi fún mẹ́rin ní wa ìjọ tí anẹ́bí rí ọ̀rọ̀ dúkìá ìjọba yìí anẹ́bí náà sọ fún ọ àdéhùn náà sọ yé mùsùlùmí tí tẹ́lá ti ń lọ tẹ́lá fẹ́ gun òkè ẹ̀rọ ti sọ̀rọ̀ tẹ́lá fẹ́ bọ́lẹ̀ ẹni wọn lọ́kùnkẹ́ ẹ máa ti ọmọ ọ̀tọ̀ tẹ́lá fẹ́ sọ̀kalẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ ẹ máa ti subhanallah. sòrò táwọn kan bá ti mọ̀ ní kó kálukú máa ń dá tiẹ̀ ṣe ni bàtọ́kẹ́ ẹ̀ lànà ìtàn gbọ́ orúkọ papọ̀ ni tó bá ti fẹ́ gbó tó ga ọkọ̀ tó ń ha ọ̀rọ̀ ọ̀rọ̀ tó òun máa papọ̀ ahaha ah. ẹlẹ́bi ni ahaha ah. tọ̀rọ̀ fẹ́ ewu ayé àrùn tó ẹrẹ ohun mi lọlẹ̀ ẹrẹ ohun mi lọlẹ̀ ó ní ìnákun tẹ̀lẹ̀ ìwé tẹ̀mí àyọkọ̀rí ìbá subahana allah tẹ̀ ń ṣe ọba tó gbọ́ ó gbọ́ ó súnmọ́ yín onídìkẹ́ wọn pariwo onídìkẹ́ wọn pariwo sọ̀rọ̀ yọ́ di pé ìpariwo tàbíkiri ìmọ̀ wí papọ̀ àdàrẹ́ mi papọ̀ méjèèjì sọ̀rọ̀ ara tó ọwọ́ wà ní. Lọ́pọ̀ ni ẹ̀mí ọ̀rọ̀ wà fún fífi ọwọ́ bọ́ ojú tí a bá ti àdúrà tán. Bọ́ bọ́jú kọ̀ lẹ́rìí. Àwọn ẹ̀rí tó wá àwọn ẹ̀rí tó wá bọ̀ ẹ̀yìn fún mi. Àti tó wá ṣe pé èèyàn bá fẹ́ sùn. Tí ẹ kà tá àrùn lórí bẹ́ẹ̀dì yàn. Tòótọ́ àfi ọ̀rọ̀ yẹn tó ti sọ́ tí para. Tàbí tí ẹ bá karókè à. Tí wọ́n ti tọ́jú ọ̀fẹ́ para torí ó ṣe jẹ́ ní ọgbà wà ní. wọ́n dàgbà náà kọ́dà jẹun kí a tẹ ọwọ́ tí a bá ń ṣe àtàbù lẹ́yìn wọn. àtàbù lẹ́yìn wọn kò sí ọwọ́ tẹ́lẹ̀ kíka ọwọ́ lọ́wọ́ lẹ̀ kíka ọwọ́ lọ́wọ́ lẹ̀ so àtàbù ní ọwọ́ nínà lẹ́yìn wọn ìtẹ́wọ́ lẹ́yìn wọn kò ní ọmọ wa ní. Wọ́n dàgbà náà sọ́lá máa rí bọ́kúnlá káfíńsì ǹjẹ́ ó dáa kápẹ́ ẹran orúkọ ní ọ̀dá náà títẹ ẹran orúkọ ní ọ̀dá tó kò sí nǹkan tí ó burú ń bẹ̀ yẹn lè tẹran lọ́dà tó yẹn lè tẹ màálù lọ́dà kó làwọn tẹran kọ́mínà kódà èèyàn lè fi ẹran ọ̀dá èèyàn lè fi ṣe gbogbo nǹkan tó ní ká fi ṣe nínú ẹ̀sìn kí wọ́n kó ma èèyàn lè lo ẹran ọ̀dá kí wọ́n paléyà èèyàn lè lo ẹran ọ̀dá kí wọ́n lọ sí hajj kí wọ́n fẹ́ ṣe ẹran àdáyà èèyàn lè lo ẹran ọ̀dá ṣètò tó tẹ̀lé lè ṣe kódà ìfọ̀n lẹ́yìn sọ ọgbọ́n sọ náà gan pa ẹran ọ̀dá rí láti fi ṣe léyà tó mọ̀ ọ́ àyàn. Nam wannan na assalamu alaikum wa rahmatullahi sai duba zama zaba kan da wannan ruwa ya tsana ne ya nawa ìwẹ̀ jùmọ̀ bí ìwẹ̀ jẹ́nàbà náà ni bí ìwẹ̀ jẹ́nàbà ni tó ẹnu tó kọ́ ìyàtọ̀ bẹ̀rẹ̀ pé àníyàn ni tó fẹ́ ṣe ìwẹ̀ yẹn ni wọ́n fẹ́ wẹ̀ tó bí wọ́n ṣe mọ̀ wẹ̀ jẹ́nàbà gẹ́gẹ́ lè ń ṣe wẹ̀ ènìyàn ó ṣan ọwọ́ rẹ̀ lẹ́gbà tó bá ṣan ọwọ́ tán lọ́ṣan abẹ́ rẹ̀ lẹ́gbà tó bá ṣan abẹ́ tán yóò wà fọ orí lẹ́mẹ̀ta tó ṣàlùwàlá níbi yóò fọ ẹnu yóò fi mú yóò fọ ojú yóò ṣan apá yóò pa orí yóò pa etí yóò ṣan ẹ̀kẹ́ rẹ̀ lẹ́yìn náà yóò wá da omi sórí rẹ̀ lẹ́mẹ̀ta ṣùgbọ́n tó bá da omi sórí lẹ́mẹ̀ta rẹ̀ tán yóò wá da sí apá ọ̀tún rẹ̀ wá síbi ìsàlẹ̀ lọ́lẹ̀ tí ó fọwọ́ gbó tó tó ti kó ní kárí rẹ̀ yóò tó dáa tí ẹ̀gbẹ́ òsì rẹ̀ náà lọ́sàlẹ̀ fọwọ́ gbó tó lẹ́yìn náà tó wà lè ga lókè gbogbo ara yẹn owó níye kó sáré pé omi kárí ara òun náà lọ́wọ́ níbi tí jẹ́nẹ́bà tí kò tó kọ̀lẹ̀ kó tó kọ̀ ọ̀kẹ́. Wọ́n náà máa sàrámà lọ́kàkùn lọ́jọ́ báwọn ni gbọmí abẹ́ sí obìnrin kúbìrì tó ń kó iṣẹ́ orí nam obìnrin láti ṣe oyún kò dáa ṣe wọ ni kí ọ ṣe oyún àfi tó lè mú yàn ṣe ni tó tó bá jẹ́ pé dókítọ̀ tó mú bítu ẹnìyàn lọ́ba ní á ah, oyún yìí o pẹ̀lú kankan tí òun rí báyìí báyìí àti tó wọ́n ṣe àmọ́ excuse pé ọmọ ìkéré ọmọ ìṣèkéré kan kan kan èèyàn kí n jẹ excuse o kí n jẹ excuse o kí n jẹ excuse rárá rárá rárá rárá excuse ni kí n dọ́kítọ̀ bá sọ fún ọ pé ah, oyún yìí ó yọ affect ìyá tó fẹ́ gbé oyún yẹn bóyá pẹ̀lú àlàáfíà rẹ ní àmọ́ lẹ́yìn yẹn tó kò sí ọtí òdì kankan wọ̀ ọmọ ọ̀hún àhẹ́. Nígbà yẹn àtàwọn ẹ̀kọ́ ti lọ sábò, ǹjẹ́ dandan ni kọjá pé ẹ̀yìn ló ti lórí ẹ̀ ti fi hàn ayé dì. Bákan náà ni ẹ̀rọ tí máa ń lọ pa ilẹ̀ alẹ́ rẹ̀ tó wọ́n pẹ́ òun gbogbo àfi kí ẹ bá kìnnìkan bẹ̀rẹ̀ tí mo sọ̀rọ̀ yẹn nínú ọdún wípé àwọn ìròrí kan bẹ pé pé ìròrí tí kò lẹ́rìí ni orin pé ọmọ lóhun ń sá lọ sẹ́yìn ìlú àbínú gbó ṣe tọ́kọ́dá kéyìn ẹlẹ́ yòókè yẹn dàpọ̀ ìlú bá lọ́mọ lọ́wọ́ ṣé wàá ní pápá pápá sí pápá ó wá ní ìpè inú gbó ẹgbẹ́ olóòdì ọmọ sọ pé pápá pápá ṣé pápá inú gbó ń jẹ́ pápá so nítorí pé ní pápá ní kí n tó wá débi sílí fídì tó fẹ́ fúlẹ̀ fẹ́ sáfẹ́ rúdú ibi tó fẹ́ so àwọn ọ̀pọ̀lọpọ̀ gbà tí wọ́n fi máa ń gbé sẹ́yìn ló ní pé inú òdú kì sábà ti ibi tí ń fẹ́ mbẹ́ ẹ̀yìn ìlú ni máa ń ni máa ń fẹ́ so ní wọ́n ti fẹ́ irun gbó ẹ̀yìn ìlú ni wọ́n lọ ẹ̀yìn ìlú ni wọ́n lọ ẹ̀wúrú yìí di Ìlọrin nìkan ti gbọ́ síbẹ̀ yẹn gbó ó ti kọ́ sínú òdú ṣé tó wáyé àtúntò lọ sí ẹnu ìṣúná náà tẹ tó mú dáa mẹ́ta rí báyìí tó ìyọkẹ mọ jàmbá rẹ ni níta máa ń pè sáré sọ ní pé mo sọ ìlà kìí ṣe mọ́tálásí kọ́lá tó wá pé irú lẹ́fẹ̀ irú mọ́tálásí lẹ́fẹ̀ lásìkò rẹ̀ ìjẹ̀ gbọ́dọ̀ sí ẹ̀yìn jù lẹ́fẹ̀ àwọn tó wá ti pé irú bí lẹ́fẹ̀ lò ẹni tó lè blọ́ọ̀kì gbogbo ojú títì yìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tó wọ́n sọ di mọ̀tọ́lá kò jẹ́ pé mo inú mọ́ṣáláṣí rẹ̀ ẹnu tó wà ń bẹ̀ náà nìyẹn tó kò gbélé kọ́bí àlọ́ tẹ́lẹ̀ máa wọ ẹ̀yìn ìlú lọ ẹ̀yìn ìlú lọ àwọn ti mú kí tiwa àwọn ti súná jù yín lọ ọ̀gbẹ́ tí ìyé jù mí lọ ní jẹ́ máa wọ̀ nǹkan mi lọ gbọ́ yé náà wọ́n ní èrò lè kéde náà ẹ̀hẹ́ wọ́n ní kéèyàn wọ́n pa ẹran fún ìmáàmù síwájú ìmáàmù ní ayé tó ìròyìn àdébìnrin ṣàkí ọmọ pẹ̀rẹ̀ síwájú kó tó kírun tòtò wá ti kírun tí wọ́n fi pa ẹran rẹ ìyẹn ṣe nǹkan tí ọ̀dà tó irú ẹ̀ lọ́sẹ̀ láyé àlẹ́sọ̀ lọ sọ́lọ́ àlẹ́bìlẹ́ á ah, láṣmù kàlá ṣáàtù kà ṣáàtù láṣmì ọkọ̀ tó ẹrẹ́jẹ́ láfẹ́ mi tó náà ní ẹ̀ṣẹ̀ ń gbọ́ àtẹ́wọ̀ tó náà ní àmọ́ ìmọ̀mù ti kírun tán ìyẹn lè pàtẹ́yàn ọ̀dà tí ìmọ̀mù bá ní owó pẹ̀lú ńkọ́ to imamu ne mafana sai yawa ne fana mani kowa wa alam wa halakallahu wa sallallahu